حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله أما بعد bẹ̀rẹ̀ yìí lọ báyìí wípé is it legal to kiss and hug, and hug one woman in front of her co-wives naam is it legal to kiss and hug one woman in front of her co-wives wọ́n ní sọ bófin mu pẹ̀lú lẹ́gàlẹ́gà tí wọ́n ń lò yìí bóyá tí wọ́n fẹ́ gbà lérò ni pé is it lawful uh, is it legally permissible from the Islamic point of view ṣé ìsìláàmù fàyè rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ṣé ò takò òfin ẹ̀sìn ìsìláàmù kọ́kọ́ máa kíìsì obìnrin kan kó máa dì máa gbagi lójú àwọn ìyàwó tó kù kò sí nǹkan tó ṣe baálé yín jọ wọlé ẹ tó méjì mẹ́ta mẹ́rin ó lè já sí wípé tí wọ́n ṣẹ̀ fẹ́ kẹ́yìn yẹn ó sì ń jà lára rẹ̀ ó sì ń jà ìfẹ́ yẹn sì ń jò ó sì ń jò lọ́kàn rẹ̀ òun gba báàgì gba portfolio lọ́wọ́ ọkọ báyìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń kíìsì ọkọ ọkọ náà bá ń kíìsì lójú àwọn tó kù Islam ò takò lójú ìwùkọ́ mọ́ ṣé ń salada ni <laughs> àbí ń bẹ lórí <laughs> àwọn obìnrin ò ní àáfàá yìí gan-an bẹ́ẹ̀ ni sádà ní sá ni tó ní lára ni lẹ́gbọ́n òun fífẹ́ tiẹ̀ hàn ni ẹnu pé ìwọ tó jọkùnrin ní tí ì bó ti wọlé bó ti fẹ́ wọn wọlé síra wọn sí sòṣèlú náà ni kò kíìsì wọn sí kó hmm. ti jẹ́ kọ́tsọ̀ tí wọ́n mọ̀ pé ẹ̀jọ́ ń lò nulẹ̀ òun wọlé tàì wọlé báyìí bí ẹgbẹ́ wọn wà papọ̀ náà ni àbí òdejọ pa yín pọ̀ wọ́n lè mọ̀ wà papọ̀ ẹ ní occasion kan ní family house ọ̀tọ̀rọ̀ dẹ́n tó sùn mọ́jú àwọn tó kù náà bọ̀ wá bá yín bí ibẹ̀ ó wá fẹ́ kí o gbó wọn bẹ́ẹ̀ ẹn tó jẹ́ ìyálé kọ́kọ́ kì í ṣe ẹ̀dì mọ́ tó bẹ́ẹ̀ tó fi dórí ẹnikẹ́ni tó wọlé kẹ́yìn so islam ò takò kì í sí wọn bára wọn sùn lójú ẹ̀yìn tó kù wọ́n kìsì ara wọn ni wọ́n sì dì mọ́ra wọn Allah subhanahu wa ta'ala yóò tó lẹ́yìn kọ̀ọ̀kan wà ó la ilaha illallah.